Lord, I thank you nítorí tí ó ṣe nítorí tí àánú rẹ̀ tó lálẹ́. for his mercies endureth forever. sọ fún ọlọ́run yẹn pé ó ṣe lálẹ́. tell that God that I thank you tonight. sọ pé olúwa mo gbé ọgá. say Lord I lift you high. olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Lord I give you thanks. fún oore ọ̀fẹ́ àti àánú tí èmi rí gbà. for the grace and mercy I receive. ọ̀pọ̀ ló ti kú. many have died. ọ̀pọ̀ ló ti wà ní ilé ìwòsàn. many are in the many are in the hospital. ọ̀pọ̀ ò tiẹ̀ kú wọn ò sí ilé ìwòsàn. many don't even die or be in the hospital. ṣùgbọ́n wọ́n wà ní ilé ijó. but they are in a uh, a clubhouse now. Wọ́n wà ní ibi tí ò yẹ kí wọ́n sí. They are where where supposed not to be. Olúwa èmi wà níwájú rẹ. Lord, I appreciate you for making me to be your presence. Ìyá torí kò jẹ́ kí n wà níbi tó yẹ kí n wà. I thank you because you make me to be where I'm supposed to be. Olúwa ó ṣe o. Lord, I thank you. Mo yìn ọ́ lógo. I praise you. Mo fọpẹ́ fún ọ. I give you thanks. Mo fi ìyìn fún ọ. I give you praises. Aláyé. Aláyé ooo alàyè ni ó yìn ọ́ ọrẹ sọ pé alàyè mi ò dẹ̀ gbé òun àti yẹn o. alàyè o. ìdádì àti mọ́mí ẹ sọ̀rọ̀. alàyè ni ó yìn ọ́ ọrẹ. alàyè. alàyè. lẹ́ẹ̀kan sí. Everlasting heaven will lift you once again. Olúwa ọpẹ́ wa. Accept your thanks. Èyí ni wákàtí tí ayé ènìyàn kan dúró dè. This is the hour from people that are waiting for. Olúwa fi ara rẹ̀ hàn lọ́wọ́. They manifest yourself tonight. Ohun tó bá ṣe nínú ayé wa. What we want to do in our lives. Tí a fi ní gbàgbé alẹ́ yìí. That will not make us to forget tonight. Wákàtí náà ti tó. The hour has come. Wàá yín wílí sáhàn lè dà. Olúwa fìdí rẹ̀ múlẹ̀. Lọ ọ̀sán bíṣìp o bá dẹ̀ rí àmì ẹsẹ̀ olúwàfíjì rẹ̀ bẹ́ẹ̀. establish it. n tó gbọ́ àwọn tó ń gbọ́ mi lọ́wọ́. pray that you are hearing me presently. Èyí ni mo kéde lálẹ́ yìí. This is what I announced tonight. Bí Olúwa ti bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. As the law live and the Spirit lives. Ìyanu Ọlọ́run yóò farahàn láyé rẹ̀. The Lord will manifest in your life. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. The name of Jesus. Jésù Olúwa wa. Jesus our Lord. Dìde. Stand up. Mo fẹ́ fi nǹkan kan hàn. I want to show you something. Bó ba lè rí àmì síbi tó wà. If you can say me wherever you are. Gbọ́n tó lu ẹ̀mí olúwa sọ fún mi. Hear what the spirit of the Lord told me. Wọ́n ní kí n kéde ẹ̀. That I should announce it. Kí n sọ wípé. That I say. N ò ní kéde obituary rẹ ní. We can announce obituary now. Amen. Oh, sàmì dáadáa. You don't say a better amen. Olúwa ní kí n sọ fún ọ. The Lord said I should tell you. Pé gbogbo àwọn tó ní kán kéde obituary rẹ. Those that they should announce your obituary. Gbogbo àwọn tó lọ mú ọjọ́ kú rẹ. Those that are going to take the day of your death. Gbogbo wọn wọ́n fi ẹ̀mí ara wọn dá. I will replace you with your own life. Amen. Ní ìgbà kẹta. For the third time. Wọ́n gbàgbé pé tó bá da wòlíì nínú wòlíì. Don't for, uh, forget that we whichever believe prophet We Yóò jèrè wòlíì o. Will receive the prophet at uh, the prophet of the prophet. Èmi wí bí wòlíì Ọlọ́run. I say it as the prophet of God. Torí tí mo gbọ́ ni mo ń sọ. That is what I hear is what I'm saying. Lórúkọ lọ́wọ́ ọmọ In the name of the Lord of hosts. Mo ní àtẹ̀mí àti ẹ. You and I. Bí àmì ẹ̀ bá pé méje lọ́wọ́. We make am be seven aloud. Gbogbo ẹni tó ní kí wọ́n kéde obituary of my death. I say they shall announce obituary of my obituary. Gbogbo ẹni tó lọ rin ìrìn àjò ikú. You say that I went on back on the journey of death. Ẹni tí fikú dààmú rẹ lọ́wọ́. You are using that to trend you right now. Bóyá lójú oorun àbí lójú àná. Is that in your dream of physical? Ó ti ẹ̀ṣẹ̀ṣẹ̀ yọ nínú ewu accident kan. You are even just being delivered from one accident. Olúwa ní kí n sọ bá mi. The Lord has said to you. Gbogbo ẹni tó rí ìrìn àjò ikú náà. As many a back in the journey of your sober your life. Ẹni náà fi ẹ̀mí rẹ̀ jí. That person listen and so will Amen. Pàtẹ́wọ́ rẹ fún Jésù. Tell me how to for Jesus. A ò ní ju wákàtí kan lọ lálẹ́. You don't have more than one hour tonight. Àmọ́ láàrin wákàtí kan. You need that one hour. Ogun ayé ènìyàn kan parẹ́. The battle of one side will disappear. Mo ní ìtẹ̀yàn kan yí padà. The story of the people change. Ṣé o dàgbà pẹ̀lú Will you believe with me? Pàtẹ́wọ́ rẹ fún Jésù tó bá bá. Tell for Jesus if you believe. Ó dájẹ́ ń kọrin. Let me sing this song. Alágbára tó wí pé níbo ni wọ́n tó gbà alágbára tó wípé níbo ni ọjọ́ gbà. alágbára tó wípé níbo ni ọjọ́ gbà. torí pé mo gbà bọ́ alágbára tá a kẹ́kẹ́. alágbára tó wípé níbo ni ọjọ́ gbà. alágbára tó wípé níbo ni ọjọ́ gbà. alágbára. alágbára tó ń tó níbọ̀dẹ̀ ọ̀fẹ́ sá. alágbára tó ń tó níbọ̀dẹ̀ ọ̀fẹ́ sá. torí pé mo gbàgbọ́ alágbára sá tẹ̀sẹ̀. alágbára tó ń tó níbọ̀dẹ̀ ọ̀fẹ́ sá. alágbára tó ń tó níbọ̀dẹ̀ ọ̀fẹ́ sá.

ìyá jẹ̀gbọ́ wípé níbo ni ọ̀gbẹ́ gbà. Ìyá jẹ̀gbọ́ wípé níbo ni ọ̀gbẹ́ gbà. Torí pé mo gbàgbọ́ ìyá àjẹ́dá kẹ̀kẹ́. Àgbàrá tó wípé níbo ni ọ̀gbẹ́ gbà. Àgbàrá The Lord revealed the battle of somebody to me. Oúnjẹ la máa ṣiṣẹ́ lé lórí And that's what we are going to work upon here. Ohun tá a fẹ́ ṣiṣẹ́ lé What we want to work upon here tonight. Oh no, ni want tó ní kọ́ lọ ṣùgbọ́n on, ọmọ lọ jẹ̀nà. Those that say we should go but mustn't go far. Ohun tá a fẹ́ ṣiṣẹ́ lé That's what we want to work upon tonight. And lost dog ò gbọ́dọ̀ lodge. jẹ̀nà. Go but you must not go too far. Àdúrà tá a fẹ́ gbà bí lálẹ́. That is the prayer I want to pray here tonight. Ìdí ní tí iṣẹ́ ìránṣẹ́ alẹ́ kò ṣe sí fún gbogbo ènìyàn. And that is the reason why tonight ministration is not meant for everybody. Ṣùgbọ́n wà fáwọn kan. But it's meant for some of us. Gbogbo ẹni tó lé mi àti ọ̀gbìdọ̀ ọkùnrin jìnnà. The one those that say we should not go too far. Gbogbo ẹni tó lé ọ̀gbìdọ̀ ọkùnrin jìnnà. Our friends that say we should not go too far. Gbogbo ẹni tí ń fi gbèǹdéke sínú ìrìnàjò mi àti. Our friends that placing embargo on the journey of your life and will bend us tonight. Ẹ wá àdúrà léyìí kì í ṣe àdúrà láàánú. This prayer is not a merciless prayer, not a merciful prayer. Àdúrà tá a dijú dà ní. Is the prayer you are going to close your worship with. Ẹnikẹ́ni tó wù kó jẹ́. Whosoever he or she may be. Tó bá sọ pé mi àti ẹ̀ ò ní rìn jìnnà láyé. That said you I should not go far in life. ọjà ẹni náà bọ̀ lálẹ́. Àlọ́ will just hold down. Ẹ jókòó. Be seated. A fẹ́ gbàdúrà. You want to pray. Àdúrà yẹn dẹ̀ lágbára díẹ̀. And the prayer is so powerful. Ẹ lọ ṣùgbọ́n ò gbọ́dọ̀ lọ jìnnà. Go but you must not go too far. Ó ta fẹ́ ṣiṣẹ́ lé lórí nbí lálẹ́. That's what we want to work upon tonight. A fẹ́ bà ogun kan jẹ́ láyé wa. We want to destroy a battle in our life. Ogun tó ní àwọn Rìn jìnnà. The one that say we should not go far. <laughs> Ẹ̀yin bọ̀dá àti àǹtí. Brothers and sisters. Mo lọ́rọ̀ bá yín sọ bí lálẹ́ yìí. Have a word to discuss with you here tonight. Ẹ jẹ́ kí iye yín ó ṣí. Let your understanding be open. Tẹ́ ẹ bá fẹ́ rìn jìnnà. If you want to go far. Yorùbá máa ń sọ kinní kan pé ibi téèyàn lọ òjìnà ibi tó ń yà ló pọ̀. Yorùbá do say where you are going is not far but the places where you branch are too many. Ìyẹn fún àwọn tí wọ́n bá ń yabi kan. For people that branch different places. Ọ̀pọ̀ ni ò yabi kankan ṣùgbọ́n ayé ò jẹ́ kí ìrìn àjò rẹ kó débi. Many don't branch to anywhere but the world doesn't allow them to get to where they are going. Inú ìwé Ẹ́sọ́dù láti oríṣi ìránṣẹ́ ta lẹ́yìn. In Exodus we are going to see tonight ministration. Ìwé Ẹ́sọ́dù orí kẹjọ láti fẹ́ mú ọdún ọ̀tá lẹ́yìn. Exodus chapter eight that's why I want to take out the prayer of tonight. Ìyẹn ni mo fi pè ní alẹ́ àdúrà. That's why I call tonight a night of prayer. Orí Chapter eight Exodus. A ó ka ẹsẹ̀ kan ṣoṣo èyí sí ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. We read a single verse there verse twenty-eight. Ó la ó kà. That's what we are going to read. Ìwé Ẹ́sódù orí kẹjọ. Exodus chapter eight. Ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Verse twenty-eight. Kí ni Bíbélì wí? Fáráò sì wí pé. Fáráò sì wí pé. Èmi ò jẹ́ kí ẹ̀yin lọ. Èmi ò jẹ́ ẹ lọ. Kí ẹ lọ rúbọ sí Olúwa Ọlọ́run yín ní ìjù. Kẹ́ lọ rúbọ sí Olúwa Ọlọ́run yín ní ìjù. Kìkì kí ẹ̀yin kí ó má ṣe lọ jìnnà jù. Kìkì kẹ́ má ṣe lọ jìnnà jù. Ẹ bẹ̀bẹ̀ fún mi. Pharaoh sì wí pé. And Pharaoh said. Èmi ó jẹ ọ lọ. I will let you go. Àmọ́ ẹ má lọ jìnnà. Only you shall not go very far away. Àwọn tó dẹkùn lára ẹ tí wọn ò túwọ́ lára ẹ. Those that lose rope in your body and they doesn't lose their hand. Dọ́bí olúwa ti ń bẹ jẹ́mi As the Lord lives and the spirit lives. Bó bá rí àmì ṣe ń tiẹ̀. You can say amen. Ikú á parú wọn dà. There is strike down. Amen. ṣe rí ni eléyìí. That is how some of our lives are. Ogun tí àwa kan jà nìyẹn. And that is the battle many of us are facing. Ogun àwa kan ni mò ń sọ̀rọ̀ balalẹ̀. I am talking about the battle of some of us here. Ìdí yìí tó wá ṣe ogun rẹ ní jẹ́ kí iye rẹ̀ ó sí báyìí. And that is the reason if it is your battle, let your understanding be open. Ẹ lọ. Go. Ẹ ò gbúdọ̀ lọ jẹ̀. But you must not go too far. Pharaoh. Pharaoh. Odidi ọba àlù kan. The old king of his city. A rí bí We saw him as a powerful person. Àtàlẹ́yìn tí ò fẹ́ mọ tán rẹ̀. There is no one that doesn't even know his story. Wọ́n ní òun ni ọba tó sì jẹ́ alágídí jù lọ́nu gbogbo ọba tá a sì ń rí. Out of the king that we have been is the most stubbornest one among them. Èyí ta sí ní gbogbo ọba tó jẹ́ gbogbo ayé. In the old king in the world. Látìgbà tí ayé ti dé. Right from the beginning of this time. Pharaoh sì ni ọba tó lágídí. Pharaoh is the most stubborn king. Ohun tí wọ́n mọ̀ mọ́ nìyí. That's what they know him to be. Mi ò mọ tí wọ́n mọ̀ wọ́n mọ̀. I don't know what they've known you to be. Wọ́n mọ Solomoni mọ ọba tó ní ọgbọ́n jùlọ. They know Solomon to be a king that is the most wise person on earth. Wọ́n sì mọ̀ pẹ̀lú ọ̀rọ̀. And they know him with words. Ṣùgbọ́n Pharaoh ní alágídí ọkàn. But Pharaoh is a stubborn person. Ọlọ́run jẹ́ kó lórúkọ rere. The Lord will make you to have a good name. Ó kọjá mi ìwà rẹ̀ lókù. Go beyond amen. It's learn to your attitude of behavior. Ṣùgbọ́n Pharaoh. But Pharaoh. Alágídí ọkàn. Is a stubborn man. Ó wá mú àwọn ọmọ Ísírẹ́lì ní ìgbèkùn. And he escaped the Israelites. Mo rántí ọjọ́ tí àwọn ọmọ Ísírẹ́lì wọnú Íjíbítì. I remember the day Israel were coming to enter into Egypt bí mo ti kà nínú bíbélì mi. where I the bible. tẹ̀rín tayọ̀ ni wọ́n ṣe gbà wọ́n. they end they received them with joy and laughter. Fáráò àgbà yẹn sọ fún Joseph. that period of that time even told Joseph. wábi tí pápá wọn ti tutù dáadáa. look for a very green land. ibẹ̀ ni kó fa àwọn èèyàn rẹ sí. and put your people there. Ó wá fi wọ́n sí Gósẹ́nì. I put them in the land of Goshen. Ó fi wọ́n sí ibi tó dáa. He put them in a beautiful place. Ayọ̀ ti dùnnú náà fi wọlé. With joy and happiness they enter Egypt. Wọ́n ní àìmọye ọdún nígbà tí Fáráò mi tún jẹ tí ò mọ Joseph mọ́. Many years after another Pharaoh reigned that doesn't know Joseph. Ogun wa dé. Battle now started. Àwọn ọmọ ológo wa dẹrú. And the glorious children now turned to slave. Ibi tá à lọ lálẹ́ ẹ̀kọ́. That's that's not where we are going tonight. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu. After a lot of discussion. Pé jẹ́ kí àwọn ènìyàn yóò lọ. Now let these people go. Olúwa sọ fún Mósè. The Lord told Moses. Lọ bá Fáráò jẹ́ kó àwọn ènìyàn mi ó lọ sẹ́yìn. Go and meet Pharaoh and say let my people go. Ó fi ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu hàn. He showed a lot of works and wonders. Àwa dé ìkórìtà yìí. And he got to this junction. Lẹ́yìn tó ti ní wọn ò ní lọ. After he said they will not go. He said they will not go. Wọn ò ní lọ. They will not go. Ó wá ní. He now says. Èmi ò jẹ́ kẹ́ ẹ lọ. I will allow you to go. Ṣùgbọ́n òjúdọ̀ lájìnà. But you must not go too far. Ah. Ẹni tó ní kọ́ lọ àmọ́ òjúdọ̀ lọ jìnnà láyé. The one that says you should go but must not go too far in your life. Gbọ́ bí o bá rí àmì ṣe. If you can say amen. Èyí ni ìdájọ́ aláìláàánú. This is the uh, merciful judgment. Olúwa kó já okùn ẹ̀mí rú ẹni. Ọlọ́run sọ́tọ̀ the life of that person. Olúwa. Mo fi ní bí ìgbé ayé àwọn àkànṣe ríre. And that's why I said that's how the life of someone. of us A dàbí Ísírẹ́lì. We are like Israelites. Àwọn alágbára kan. And some powerful people. Ní ìkórìtà kan. At a particular junction. Wọ́n dàbí Pharaoh. They are like Pharaoh. Nínú ìrìn àjò ayé wa. In the journey of our lives. Àwọn kan wọn ò fẹ́ kó kú. Some people don't want to dead. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọn ò fẹ́ kó jẹ́yàn. And they don't want to become somebody in life. Wọn ò fẹ́ kú o. They don't want you to die. Ṣùgbọ́n wọn ò fẹ́ jẹ́yàn. But they don't want you to be somebody in life. Wọ́n fẹ́ kó wà bí aláìsí. They want to be uh, just be in life without meaning. Wọ́n fẹ́ kó jẹ. They want you to eat ṣùgbọ́n wọn ò fẹ́ kó yó. but they don't want to be full. débi pọ́tìlẹ̀ lájẹsẹ́kù. talk less of having excess. àwọn Yorùbá àwọn bàbá wa tiẹ̀ máa sọ wípé. Yorùbá even do things. a ni ní oko ìdí ọ̀pẹ̀rọ. afẹ́kẹ́ni jẹ mọ́fẹ́ kọ́ ni yó tí ń fúnni lóko ìdí ọ̀pẹ̀rọ. the one that wants to eat and not satisfy will give you the underneath of palm tree to begin to hoe. ìyẹn ní èdè àwọn Yorùbá. that is the language of the Yorùbá people. ẹ lọ. go. ṣùgbọ́n àgbọ̀dọ̀ lọ jẹ. but don't go too far. Wọ́n fẹ́ kó jẹ. They want you to eat. Ṣé wọn ò fẹ́ ọjẹ́ tó dáa? But they want you to eat good things. Wọ́n ń bẹ nínú ilé bàbá wa. They are in our father's house. Wọ́n ń bẹ nínú ilé ìyá wa. They are in our mother's house. Wọ́n ń bẹ nílé ọkọ They are in our husband's house. Wọ́n ń bẹ nílé àná. They are in our in-laws house. Kì í ṣe bẹ̀rẹ̀ nìkan náà wà. That's not the only place where you can find them. Wọ́n ń bẹ ń sẹ́. They are in our working place. Wọ́n ń bẹ láàrin ọ̀rẹ́. Among the friends. Wọ́n ń bẹ láàrin Àwa ìránṣẹ́ Ọlọ́run tá a kọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run. servants of God people that call themselves servants of God. Èyí tó tiẹ̀ burú jù nìyẹn. That is the most dangerous one there. Àwọn ìránṣẹ́ Ọlọ́run. servants of God. N tí ò yẹ ká rí láàrin wọn. What we suppose not to find among them. Wọ́n ń bẹ láàrin wa. They are among us. Wọ́n fẹ́ kán gbọ́ ṣùgbọ́n ò fẹ́ kán gbọ́ lókè. They want people to hear you but they don't want them to hear you afar off wọ́n fẹ́ kó ṣiṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n wọn ò fẹ́ ronú pé kó táwọn dé kọ́ wọn lọ. they want you to do the work of ministry but they want you to meet them even go ahead of them. àwọn ni wọ́n fi ọ̀nà àbáyọ hàn ọ́. they are the one that will show you a way out. àwọn náà wọ́n sì tún di. and they are the one that will still block it. àwọn ni wọ́n sọ pé ọ̀nà wà ń bí. they are the one that will tell you there is a way here. àwọn náà wọ́n sì tún lọ bẹ́jú díbẹ̀. and they are the one that will still block the road ẹ lọ. go. ẹ ò gbọ́dọ̀ lọ jìnnà. but you must not go too far. wọ́n ní bóyá o lè rọ́wọ́ mú jà wọ́n lọ. maybe you can have upper hand more than them. bóyá ọlọ́run jẹ́ ṣètò jẹ́ ń mú. maybe God has been helping you for you to be having upper hand. ogun bá dé. and the battle now rise bẹ́ẹ̀ má jẹ́ rí ń jẹ. if you see they, uh, they see you with ogun máa dé. there is battle. Ǹjọ́ tó bá ti wá tọrọ lọ́wọ́ wọn mọ́. The day you don't go there to beg from them again. Ìjọ yẹn lógún dé o. That will be the day the battle will start. Bóyá ó fẹ́ mọ dára fún ọ. Maybe something going to be uh, better for you. Àbí níbi iṣẹ́ tí wọ́n pè ọ́. Or in the world you are being called upon to come and do. Wíwọ́n ni pé Ọlọ́run fẹ́ máa dá ọ lóhùn. And they now see that God is about to answer you. Wọ́n á dìde ogun. They will respect you. Mo fẹ́ kó mọ tó ń ṣe ń bí lálẹ́. I want you to know what you are doing here tonight. Torí ọ̀pọ̀lọpọ̀. Because many. O ní ayé ò ní jẹ́ débi tán lọ. The world will not allow them to get to where they are going. Torí àwọn tí ò fẹ́ kán lọ jìnnà. Because people that don't want them to go far. Wọ́n bẹ̀rẹ̀ sí ní jogun. They will start to respect you. Wọ́n á ní ọlá ti ń dé. He said, the honor is coming now. Owó ti ń dọ́wọ́ The money is in his hand now. Gbogbo tó ń bẹ nínú ìkórìtà yìí nínú ayé mi àti. As men that are distortion your life and my life. Bí àmì ẹ bá nítumọ̀. If your amen can be meaningful. Olúwa yóò fọ̀rọ̀ tu lálẹ́. The Lord will put them Amen. Ẹ ń lọ go. But you must not go too far. Dami. Listen. Bá a mọ̀ rẹ̀ o. This is how you identify them. Báwo lè dá wọ̀ lélẹ̀? This is how you can identify them. Inú wọn yìí dùn sí nǹkan rẹ̀ lábẹ́. They will never be happy with you doing good things in life. Inú wọn ò ní dùn pọ̀ bá ṣe nǹkan. Once you succeed doing good things, they will never be happy with you. Ìjọ yẹn wọn ò ní kí ọmọ. That was the day they will not greet you again. Ìjọ yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí bọ̀jà. That's the day they will start to fight you. Wọ́n tilẹ̀ lé gbé jáde ní lódì lódì tí ò sí. They can even raise war against you with something that's supposed to be correct. Ìjà láì nídìí. Fighting without reason. Wọ́n máa kún fún ìlara. They are full of envy. Bó tilẹ̀ dáhùn mọ́ ni. That's how you can recognize them. Àwọn tí wọ́n fẹ́ ọlọ́jìnà. People that doesn't want you to go far. Wọ́n àwọn ní onílára ènìyàn lóye. Eh, people that envy one. Wọ́n kún fún ìlara ẹ̀. They are full of envy. Wọ́n á wọ̀. They will just look at you. Wọ́n á wọ ọrùn ẹ. They look at your neck. Wọ́n á wọ ṣọ́ọ̀bù ẹ. They look at your shop. Wọ́n bá jẹ jàjà rí payslip ẹ. If they see your payslip wọ́n bá jẹ jàjà pé ọlọ́run fún ọ lóúnjẹ. if they could see that God is giving you food to eat. ọlọ́run lómi ìbọn bá jẹ̀rí pọ̀ sanra. some people even dey sing for sister. ó ní alágbèjọ́ mọ̀ sanra. some ah, sister alágbèjọ́ you are getting fat o. ẹ dákun sí kọ́ ọ̀pẹ́ ní kú ni. do they want you to be slim till death? mo ń sọ nípa ogun tó le láti jà. I am talking about the battle so that is strong for you to fight. àwọn tó ní tó lọ kó mọ́ lọ́jẹ̀. people that say we should go but we must not go too far. àwọn wọn kó ìrègùn ṣíṣe. they are full of being talking about what they have done for you. àwọn náà máa ń kó fún ìrègùn. they begin to say things they have done for you. wàá lè mi mo dẹ̀ rán ilé ìwé. the one that sent you to school. Bí kì í bá ṣe tèmi kò bá má ti lọ́kọ. If not for me, she could have not get husband. Èmi mo dẹ̀ fún ní ẹni tó fẹ́ yẹn. I'm the one that gave you the person he should marry. Wọ́n ní bí kì í bá ṣe tèmi kò bá má láyà If not for me, he could have not get wine. Èmi mo dẹ̀ fún láyà yẹn. I was the one that gave him the wine. Wọ́n máa kó fún ìrègùn. We talk about what they have done. Èmi mo dẹ̀ dá lókòwò. I'm the one that make him to accept up business for him or her. Èmi mo dẹ̀ fún lásọ tó wọ̀. I'm the one that give him clothes that he is wearing. Wọ́n sọ débi pé. say to the extent that ẹni láwọn làwọn ọmọdé lu èbó. you can even say they are the one that took you to abroad. ìyẹn bọ́ bá lọ lu èbó. as if you are able to go to abroad. ẹni èmi mo dẹ̀ mú dé lu èbó. I the one that took him abroad. èmi mo dẹ̀ èmi èmi mo sáyé ẹ̀dì báyìí. I was the one that turned his life to be like this. mo jẹ́ máa ń wá àwọn mi. I do look at some people. ẹni gbogbo kankan lè yẹn máa ń sọ̀rọ̀ sí. it's not everything you speak or you talk. ẹni tó kàn sí ìrègùn mi lé lórí. some people just say something over you. ẹni tó sí ìrègùn pẹ́ tẹ̀ ń fún lóúnjẹ o. the one that said not and the one that is giving him her food. dákun kí ló fẹ́ kí ẹni tó fi ọ jẹ̀jẹ̀ lọ lórí tó tọ́ di bọ́ tiwa kí ló fẹ́ kó sọ nígbà tó bá ń ṣìrègùn. what did didn't want your parents to say where is he saying that. ẹni tó bí ọ. the one that gave back to you. tó tọ́ dàgbà. that train you. wọ́n jìyà lórí ẹ̀. that suffer over your life. kí ló fẹ́ kó sọ. what he or she wants him or her to say. nígbà tó pẹ́ ohun tó gbé lórí ayé rẹ kò tó ní bùkátà tó gbé lórí ayé rẹ kò tọ́dún mẹ́ta. What he or she did over your life is not up to three years. Àwọn tó fẹ́ kọ́ lọ. People that want you to go. Ṣùgbọ́n òun fẹ́ But they don't want you to go far. Inú wọn ò dùn sí yẹn. They will never be happy to us. Inú sí nǹkan But seeing you do good things they will never Bàbá sọ nǹkan tó ń bọ̀ létí wọn wá lọ dípa. If you say something good about in their ears they go and block it. Àwọn èèyàn bíi Pharaoh. People like Pharaoh. lálẹ́ bàbá rírú wọn. tonight if we can see such a people. nínú ìrìnàjò mi àti ẹ. in the journey of your life and my life. agbára bọ́ lọ́wọ́ wọn lórúkọ Jésù. wàtá sọ for them in the name of Jesus. abẹ́ lọ gbàdúrà wa we want to go and pray now. ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin kan ogun mọ́tò mi mọ́ jù mí lẹ́ jà. do you know some of us are fighting the battle of not don't be up to me that's what we are fighting now. ogun mọ́tò mi mọ́ jù mí. that you don't be up to me and don't go ahead of me. ó ṣe lè tó mi. how can you be up to me. Tọ́tọ́ bá ti fẹ́ máa tún ọ. The day you want to be getting to their level. Ìjọ yẹn la ti di olórí ọ̀tá wọn. That is the day you become their chief enemy. Ìjọba bá ti fẹ́ máa tún ọmọ wọn. The day you try to be up to their children jọ́yàn lọ ti di olórí ọ̀tá wọn. that is when you start to be their enemy. ọ̀sán àmọ́ tó wọn. for them right for you not to be up to their level. ẹni bọ́ tiẹ̀ jù wọn. talk less of going ahead of them. àwọn tó fẹ́ kọ́ lọ. the people that want you to go. Ṣùgbọ́n òun fẹ́ ọlọ́jẹ̀. But they don't want you to go too far. Bàbá mọ àwọn ọ̀gá kan bẹ́ẹ̀ ń bíṣẹ́. There are some boss in our working places. Wọ́n bá rí pé certificate rẹ̀ ṣe sì dáa. If they are able to see that you have a good certificate. Wọ́n ò ní jẹ́ gbà ọ́. They will not allow them to employ you. Wọ́n ti wá gbà ọ́. If they are able to employ you. Wọ́n wá ti lọ school sí. And you went from further course. Tọ́ba wá rí pé certificate yẹn fẹ́ wọlé. And they see that that person wants to work because you want to send that certificate to your company. Wọ́n á fi gbogbo ọ̀nà with all their power they use everything to block it. Àwọn agbẹ̀rù certificate ìwọlé. Now bring such a certificate in. Àwọn agbẹ̀lẹ̀ orí Now be now be my head. Kódà lè ṣe olópin ọ̀ṣiṣẹ́. It can even be the one that invited you. Ṣùgbọ́n. But. Wọ́n bá kọ́ lọ. They don't they want you to go. Wọ́n ò fẹ́ ọ lọ. But they don't want you to go too far. Wọ́n ní ìdí tó fi ń ṣe bẹ́ẹ̀. They have a reason for doing so. Ogun inú lélẹ̀ ogun tí mò sọ̀rọ̀ lé lálẹ́ yìí The battle I'm talking about is household battle. Ogun tó lágbára. But very strong. Ẹni tó fẹ́ kó lọ tí ò fẹ́ lọ The one that wants to go but won't go far. Ọ̀pọ̀ àwọn làwọn tó jẹ́ àwọn tó súnmọ́ wa. Many are people that are very close to us. Wọ́n lè jẹ́ ọ̀rẹ́ lẹ́nu iṣẹ́. They can be your best in Wọ́n lè jẹ́ ọ̀rẹ́. They can be your friends. Àwọn tó wà ń sàkáàdì rẹ. They are people. Kì í ṣe ọ̀tá àtà. It's not an outside enemy kì í ṣe ọ̀tá àlàgàtà. they are not first enemy. alágbára tó pa bùdó tí o dà. here is the power that protect against. sọ́nìkà ọlọ́ọ̀dún ọlọ́dún ọ̀sẹ̀ fẹ́ràn. the God go far like Sarah. bí àmì ẹ̀ bá pẹ́ pátá. the women can be seen. ìdá ọlọ́run jẹ lára. the women can be seen. amen amen amen. Ogun wájú bá ti sọ yìí their battle is go beyond what you are saying. Nítorí pé ọ̀pọ̀ wọn ni máa ń bẹ òkùnkùn lọ́wọ́ nítorí àjọ ayé ni. Many will go and mix darkness to go and do something over the journey of one's life. Ọ̀pọ̀ wọn ni máa ń bẹ òkùnkùn lọ́wọ́. Many will go and ask the darkness. Nítorí ìrìnàjò ayé. Because of the journey of one's life. Mi ò ṣe wàásù lálẹ́ yìí. I'm not preaching tonight. Mo ń sọ̀rọ̀ tá fẹ́ gbàdúrà lé lórí. I'm only talking on what you want to pray on. Fáráò Pharaoh. Fẹ́ kí Israẹli ò lọ. Doesn't want Israelites to go. Kí ni ìdí tó fi fẹ́ kí Israẹli ò lọ? Why is it that they, they don't want Israelites to go? Kò sí nǹkan míì. There is no any other reason. Nítorí pé ó fi Israẹli ṣẹrú. Because he used them as a slave. Ẹ bá ka Bíbélì. If you read your Bible. Bíbélì pé ó fi wọ́n ṣiṣẹ́ líle. Bible say he made them to do a, a very great work. Iṣẹ́ líle, hard labour. Hard labour. Give them a very hard work to do. Ó fún wọn ní iṣẹ́ tó le láti ṣe. Iṣẹ́ tó le ló fún àwọn ọmọ Israẹli. He them hard labour to do. Ẹ̀yin ò wá lọ. You will go. Àbí ló mú wọn ní gbèkùn sí? What ask you ah why did you Mama jáde fún òun lẹ́rẹ̀. If they should leave his land. Ṣé bí òtún lè fi gbà wọ́n sí? There will be space for them to leave. Ṣùgbọ́n àwọn náà ń ṣiṣẹ́ líle. But they are the one doing the hard labour Ìdí tí àwọn tí ò fẹ́ lọ jìnnà. The reason why people that doesn't want to go far. Tí ò fi fẹ́ kó lọ ni pé. Why they don't want to go is that. Ó kò sẹ́ni tí ó máa ṣàrú fún ọ. There is no one that will be serving them as a slave. Ìlú ẹrú tí wọ́n lọ wò nílé orí ọ. they are using us today, they will not be able to use it again. Má ti jẹ gàba lé olórí wò nílé orí ọjà gàba lé olórí mọ́. As take control of your life, they will be able to take control of your life again. Ìdí tí wọn ibi fẹ́ kó o lọ jàre. That is the reason why they don't want you to go far. Kẹ́sì lè máa ṣàkóso ẹ̀. So that you take control over your life. Kọ́ọ̀sì lè wà lábẹ́ wọn. For you to be under them. Kẹ́sì lè máa ṣe ọ́ bó ti wù wọ́n. For them to use you the way they like. Ìdí tí mo fẹ́ kó lọ nìyẹn. That's the reason why they don't want you to go. Kọ́ lè mú ọ So that they can slave you. Kí wọ́n sì lè máa rógò rẹ lò. So that they can be able to use your glory. Bí wọ́n ti ń lò. As they have been using it. Kí wọ́n sì lè máa rí ìràwọ̀ rẹ. So they can use your star. Kí wọ́n sì lè máa rí àyànmọ́ rẹ lò. So that they can be able to use your destiny. Bí wọ́n ti ń lò. As they have been using it ọ̀pọ̀ òfin tinú fẹ́ dọ̀ fi ọ sí sàkání rẹ̀ torí pé ó ń rí ọ lónìí. many don't willingly put you in your uh, put you on their side is because they are making use of you. àmọ́ ọmọ ṣé padà dọ̀gá ńjọ́ kan. one day the servant will become a boss. ọ̀pọ̀ ayé ni wọ́n ti dàrú. Many lives have been scattered. Ọ̀pọ̀ ayé ni wọ́n ti so mọ́lẹ̀. Many lives have been tied down. Kí wọ́n má bàa lọ jù. So that they cannot go far. Àfi kó bọ́. Unless it's better for you to pray. Nínú ìwé Ẹ́sọ́dọ̀ orí kẹjọ yẹn. Exodus chapter eight. Ó ní ẹ lọ. Ṣé go? Ẹ gbọ́ He said listen. Ṣùgbọ́n o gbọ́dọ̀ lọ jìnnà. But you must not go very far. Ẹ bẹ̀bẹ̀ fún mi. Plead for me. Ó sì tún béèrè nǹkan. He's still asking for something. Ìwọ lọ kà á. Go and read it. Tó bá lọ kà á. If you read it. Látòrí ogún. From verse twenty. Olúwa ló sọ fún Mósè It was the Lord that told Moses. Dìde ní kùtùkùtù òwúrọ̀. Arise early in the morning. Kí o sì dúró níwájú Pharaoh. And stood before Pharaoh. Kí wọ́n kíyèsí. And to observe it. Ó ń jáde lọ síbi odò. is going to the river. Ṣé bá wá kà á sísàlẹ̀? Now read it downward. Ó ní. Sọ fún pé kó fi àwọn ènìyàn mi. Then tell him to release my people. Kí wọ́n lè sìn mi. So that they can serve me. Bá wọn ò bá jẹ́ ọlọ́ jìnnà. If they don't allow you to go far. Ìkíní ò lè mú ìlérí ṣẹ láyé. The first thing you will not be able to feel in life. Ìkejì ni pé o ò o ò lè ráyè sin Ọlọ́run rẹ bó ti fẹ́. You will not have time to serve your God the way you want. Ayé rẹ̀ ò lè yin Ọlọ́run lógo bó ti fẹ́. Your life will never glorify God as you want. Bí o bá ti jẹ́ ọlọ́ jìnnà. If they allow you to go far. Àwọn nǹkan kan wà tí Olúwa ti dá ayé rẹ tí wọn ò ní jẹ́ kó fara. There are some things that God has created with you and they will not allow you to manifest. Àfìgbà tí Israẹli dé Kénáánì kí wọ́n tó débi ilẹ̀ Mósè. Until the Israelites got to Canaan land before they get to their promised land. Ẹ gbàgbé o. Don't forget. Kénáánì láti pín ilẹ̀ ní fún wọn. Canaan was where they shared the land for them. Kénáánì kan dúró dè wọ́n náà. There is a Canaan awaiting you. Ilẹ̀ nìkan dúró dè wọ́n. There is a promised land awaiting you. Ibì kan náà wà tó gbúdọ̀ gbà. There is a place where you also must go. Ibì kan náà wà tó gbúdọ̀ dọ́gba. There is a place where you must become a king. Bí tí mò ń sọ yìí ọ. What I'm saying maybe you don't understand. Tọ́ mi dáadáa. Listen very well. Tọ́ mi. Listen. Nígbà tán wà ní Egypt. When they were at Egypt. Bí ọmọ Ísírẹ́lì ṣe pọ̀ tó. As many they had. Lọ ka iye wọn. Go account them. Bàbá ní wọ́n ní over six hundred thousand men àwọn ẹgbẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́fà. bí ṣe wọn sọ obìnrin àbọ̀mọdé o. not ọkùnrin lásán. ọkùnrin lásán. just men. ọmọ pé wọn ṣe kékeré. they are not small. ìgbà tó wà ní Egypt. when they are Egypt. wọn ò lọ́ba ń bẹ̀. they don't have a king there. Farao náà lọ́ba wọn. it was Pharaoh that was their king. wọ́n dé Kénáánì kan tó lè béèrè fún ọba. they get to Canaan before they can ask for a king. wọ́n dé Kénáánì kínní ká tó lè fún wọn ní ọba. they get to Canaan before a king can be assigned to them. ká tó máa jọba tiwọn. before they begin to have their own king. tó o bá ti dé rẹ ò lè jọba. if you are yet to get your Canaan you can never become a king. o ò lè dá pàṣẹ. you cannot become people that command. ìdí nìyẹn táwọn tó tó mú ọ dání tí ò fẹ́ kó lọ jìnnà. and the reason why people that hold you doesn't want you to get there. Joseph Are you ready to be free tonight? olúwa gbọ́dọ̀ tú ọ bó ti tú Israẹli sílẹ̀ the Lord must deliver you as he delivered Israel from the hand of Pharaoh. ẹ bá mi ka bíbélì. amen. amen. ó gbọ́dọ̀ bọ́ lálẹ́. you must be free tonight. bíbélì jẹ́ oyé wa. the Bible makes us to understand. pé àwọn ọmọ Israẹli. the Israelites. Pharaoh fúnra ẹ̀ ló padà tú wọn sílẹ̀. Pharaoh by himself set them loose. Ìyẹn kọ́ ni mò ń lọ torí àkókò. That's not where I'm going because of that. Ìwé Mọ́ọ̀sì mo fẹ́ ká kà. I want us to read the book of Amos. Orí kẹsàn-án. Chapter nine. Ẹsẹ̀ kẹtàlá. Verse thirteen. O nílò ìyára kankan. You need quickly. Ìyára kankan. Ìrìn àjò rẹ̀ gbọ́dọ̀ yá tó bá fẹ́ débi tó ń lọ. Verse nine. Chapter nine verse thirteen. Orí kẹsàn-án ẹsẹ̀ kẹtàlá. Kíyèsí ọjọ́ náà dé. ọjọ́ náà dé ẹgbẹ́ gbogbo àwọn tí ò fẹ́ kẹ́ lọ jìnnà tí ò fẹ́ kẹ́ ga jù wọ́n lọ tí ò fẹ́ kẹ́ jù wọ́n lọ bíbélì kí ọjọ́ náà dé. lolúwa wí. lolúwa wí. tí ẹni tí ń tulẹ̀ yóò lé ẹni tí ń kórè bá. ẹni tí ń tulẹ̀ lónìí yóò wá lé ẹni tí ń kórè bá. àti ẹni tí ó ń tẹ èso àjàrà yóò lé ẹni tí ó ń fúrúgbìn bá. àti ẹni tó ń sun èso àjàrà àwọn òkè ńlá yóò sì kan ọtí wáìnì dídùn sílẹ̀. ẹgbẹ́ nìkan bẹ lábẹ́ mi. somebody is wondering about that. gbogbo títọ́ yẹ kó o ti dégùn òjò dé. ẹ̀rọ is supposed to get your way. ẹ̀mí ìyára kankan tí ó mú ọ débẹ̀. the spirit of spirit will take you there. oníyà wọnú alálẹ̀ ló ń bẹ̀rẹ̀. bíbélì tó yẹ mí náà wí àwọn ọba kẹ́ni. first king. oníkejìdínlógún. chapter eighteen. ẹsẹ̀ kẹrìndínláàdọ́ta. verse forty six. Bíbélì wípé ọwọ́ kan wà tó gbé Elijah kọjá Ahabu. The Bible said there was a hand that took uh, Elijah ahead of Abraham. Oh. Ọwọ́ Olúwa sì ń bẹ lára Elijah. Ọwọ́ Olúwa ń bẹ lára Elijah. Ó sì di àmùrẹ̀gbẹ́ rẹ̀. Uh-huh. Ó sì sáré níwájú Ahabu títí dé Jésùrìlì. Ahabu ń bẹ lórí ẹṣin ń sá lọ. Ahab was on the horse he was going ṣùgbọ́n níbi tí Elijah dúró sí. where Elijah stood. ọwọ́ kan gbé níbẹ̀. the hand took him there. ó gbé kọjá ẹni tó fún ẹsìn. and took my head person after the second time. àwọn tó ti fi agbára òkòkò sáwájú rẹ lé. those that have used the power of Christ to go ahead of you. bẹ́ẹ̀ni wo gbúdọ̀ lọ́jìn I say you should not go far. agbára mi mímọ́ gbé ọkọ̀ bá wọn lára. the Holy Ghost will take ìròyìn ayọ̀ tí mo mú wá bọ̀ nìyẹn. That is the good news I brought to you. Lọ́gbọ̀n tí fẹ́ kọ́ lọ jìnnà. Those that doesn't want you to go ahead. Fún ìfẹ́ kọ́ ju àwọn lọ ni. They don't want to go ahead of them. Ọ̀pọ̀ wọn ló ti rìnrìn àjò òkùnkùn. Many of them embark the journey of darkness. Mo mo kàn rọ. What I only heard you. Ṣé ìwọ gan tó ń gbọ́ mi lọ́wọ́? You that are hearing me out. Ṣé ìwọ gan ò wà lára àwọn tó ń di ayé àwọn ọmọ mi lọ́nà kan máa ń lọ jìnnà? Are you not part of people that are entering the life of some people not to go to go far? Mo máa ń sọ fún yín. I do tell you. Thank God pé ẹ̀sìn mọ́ sọ́ọ̀sì. And you know in this church. Any pastor tó bá lóun lọ. A pastor that says. Tayọ̀ tayọ̀ ni. With joy. Ṣé bí kìí ṣe ìránṣẹ́ ò lè gbòòrò? For the work of ministry to go. Àfẹ̀yí ó bá fẹ́ lọ ya èṣù. Unless the one that wants to go and turn himself to be devil. Lásọ. You tell him or her. Ẹ mọ̀ lọ Yéṣu. Don't go and turn yourself to be devil. Ṣé pé kọ́ mọ̀ lọ? It's not that you should not go. Ìwọ gan àwọn mélòó lọ dè mọ́lẹ̀ tó jẹ́ ń lọ. You also how many people have you tied down that you don't allow them to go? Àwọn mélòó gan ni ìwọ gan jẹ gàba lé lórí tó jẹ́ ń lọ jìnnà. How many people are you also reading over that you don't allow them to go far? Àwọn mélòó ti rìnrìn àjò ẹ̀mí lé lórí. How many people have embarked on the journey of spirit over them? Àwọn mélòó nínú rẹ̀ dùn sí nǹkan rẹ̀ nínú ayé wọn. How many people that you are not happy doing good in their life? Bó o bá wà ní koríta yẹn. If you are that junction. Kò mọ̀ jẹ́ pé wàá máa So that you no be binding yourself in prayer. It's better you have a repentant heart. Why you don't want people to go far? Kò lè tún fẹ́ káwọn èèyàn lọ jìnnà. Why you make your life to be miserable to the others? Lo wa sáyé rẹ̀ fún gbà tó jẹ́ bí sí àwọn ẹlòmíràn. Why you make it a pillar to be an hindrance to many people? Lórí òfin fàdí ọ̀gbọ́ tó fi ṣèdìnà fún àwọn ẹlòmíràn. It's one of the things I hate most in my life. Ó jẹ́ nǹkan lára tí mo kórìíra ní ayé mi. Let people go. Jẹ́ kí àwọn ènìyàn lọ. Let them go. Jẹ́ kí wọ́n lọ. God said let my people go. Olúwa ní jẹ́ kí àwọn èèyàn mi lọ. No no we are talking about two things here. Ohun méjì là ń sọ níbẹ̀. I don't want to talk I don't want to You might be like a teacher. We are talking about two things. Ohun méjì là ń sọ. God said let my people go. Ọlọ́run jẹ́ kí àwọn èèyàn mi kí wọ́n Pharaoh said they should not go far. Rárá o ní gbọ́dọ̀ lọ jìnnà. Every power that is contending with the powers of God in your life. Gbogbo agbára tó ń bá Ọlọ́run jà ní ayé rẹ̀. They shall be destroyed tonight. Àwọn sàrọ̀ rẹ̀ láti sàrọ̀ lórúkọ Jésù. I want you to know God wants you to go far. Mo fẹ́ kí o mọ̀ pé Ọlọ́run fẹ́ kí o lọ jìnnà. If anybody don't want you to go far. Bí ẹnikẹ́ni ò bá fẹ́ kó o lọ jìnnà. They will make as a sacrifice for your upliftment. Ó kò wọ́n ṣe ètùtù fún ìdílé rẹ. You need the powers of acceleration. O nílò agbára ìyá kankan. Need the powers of acceleration. Agbára ìyá kankan. Because after tonight meeting. Lẹ́yìn àṣà ìpàdé tí a Wherever you are hearing my voice. Ibikíbi tó ti ń gbòòrùn mi. God will set you free. Ọlọ́run á fi ọ You will go. Wàá lọ. Not only that you will go. Kì ṣe pé wàá lọ nìkan. You will go far. Wàá lọ fún. But you cannot give your life to Christ. Tí o bá wá tí ìfàyè rẹ̀ fún Jésù. can't do that. Ó sàn kò ṣe bẹ́ẹ̀ báyìí. Jesus is the only way. Jésù nìkan ni ọ̀nà that you can walk through to get to where you are. Èyí tí ó lè rìn tàbí tí ó lè gbà débi tí ò lọ. am the way. O lé mi ní ọ̀nà. The truth and the life. Òtítọ́ àti ìyè. If truly is the way. Ká ló ti sọ jẹ́ ọ̀nà. And you want to go. O sì fẹ́ lọ. You are going to walk on the road. Ojú ọ̀nà ni wàá gbà. Jesus is the best to lead you. Jésù lẹni tó dára jù láti darí rẹ. To your destination. Lọ síbi àyànmọ́ rẹ. If you haven't give your life to. Tí o bá ti parí rẹ fún Jésù. And you do that by raising your hand. Tó tó ṣe bẹ́ẹ̀ nípa gbé rẹ sókè. Not because you want to go and pray. Jọ pé báyà fẹ́ lọ gbàdúrà. Just only fifteen to twenty minutes to pray. Àwọn ibi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ogún. And have like eleven prayer points. Sì ní bí àdúrà bíi mọ́kànlá. We are going to pray now. À ń gbàdúrà báyìí. You must firstly give your. Ṣùgbọ́n gbọ̀dọ̀ kọ́kọ́ fi ayé rẹ fún Jésù. Close your eyes. Thank you, Father. Ọkọ ẹ má sùn ẹ ká fò. Jésù ń bá. sọ fún ẹnìkan tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́. tell somebody beside you. sọ fún ẹnìkan tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́. tell somebody beside you. pé alive. tonight. ìrìn àjò mi ó yí padà. my journey will change. bí gbogbo agbára gbàdúrà. use your power to pray. olórin kan nínú ìwé orin wa. we have a song that we do sing in a hymn book. Àwọn ìjọ kan níjọ tá a ṣe bí mi. In a church where I was given back to. Òun ni wọ́n ti máa ń kọ orin yẹn. That's why they do sing that song. Àwọn ìjọ mi náà máa kọ. Some churches also do sing it. Ṣùgbọ́n wọ́n ní ẹgbẹ́ kan máa ń pè ní ẹgbẹ́ ọmọ ogun Kristi. They have a um, ẹgbẹ́ ọmọ ogun Kristi náà máa ń pè wọ́n. Wọ́n uh-huh. ní ẹgbẹ́ àlàáfíà wà ẹgbẹ́ tẹ̀síwájú different unions in the church. Báwo ẹgbẹ́ kan ṣe àjọ̀dún wọn náà máa ń kọrin? When they sing that song, do they? Jésù tó ń bẹ níwájú Kristi Olúwa wa ní balógun wa wo àsíá ẹwà níwájú ogun síwájú ẹ máa tẹ̀síwájú Kristi Ṣàṣẹ́jú mọ́ Jésù tó ń bọ̀ wá gbọ́ méjèèjì raise up your two hands. ó tí mò fi ń kọrin yìí lè mọ iye ọ. why I'm singing this song you might not understand. ẹni tí ó ràn ọ́ lọ́wọ́ láti débi tó ń lọ rèé o. that is the person I will help to get to where you are going. bí àmì ẹ̀ bá nítumọ̀. if your amen is meaningful. ó gbé bí ti dá ìrìnàjò rẹ dúró. ẹ má dá sọ́ọ̀tì ọbí ọ̀la. ọmọ bá lọ jìnnà. you know to go far. Jésù Kristi mú ọkọ mi. you know to take you there tonight. amen. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ àdúrà wa lórí ìdájọ́. Let's start a prayer from church. Ní gbogbo ìbínú ẹ̀ níbi tó wà. All your anger rise up. over you. Gbogbo ìbínú wà lórí ìdájọ́. Wherever you may be here, release it to me. Ẹ pariwo lọ́wọ́ sáré. Wà á ní alágbára tó ní mi ò gbọ́dọ̀ lọ jìnnà láyé. Sáfù ẹ̀rọ sí àṣùnà kó fáyé láàyè. Alágbára tó ní mi ò gbọ́dọ̀ lọ láyé. Sáfù ẹ̀rọ sí àṣùnà kó fáyé láàyè. Ìdà ọ̀run. God of heaven. Ó yá jẹun lára. Ó yá jẹun lára ó yàtọ̀. alágbára tó ní mi ò gbọdọ̀ lọ jìnnà láyé ìdá ọlọ́run ya jẹ lára lálẹ́ yìí. lìtàíwìlì skẹpà hàn ìdá. gbogbo alágbára tó ní mi ò gbọdọ̀ lọ jìnnà láyé. you. Olúwa wa. Ẹ múra sádùá yìí o. We prepare to with this prayer. Máa pè é báyìí. I will call this way. Torí mi ò fẹ́ pe àdúrà kan lẹ́ẹ̀mejì. I don't want to call a prayer two times. Ṣùgbọ́n ẹ gbọ́ mi. But listen. Ẹ̀yin kan wà ń bí. Some of you are here. Àbọ̀ ń gbọ́ mi. Or you are hearing me. Níbi tó wà. Wherever you may be yìí ó máa ń wù yín nídìílé yín kẹ́ kọjá bí tẹ́ ẹ máa ń dúró. in your family you love to go beyond where you normally stop. ṣùgbọ́n ẹ ò lè rìn kọjá bẹ̀. but you don't normally be able to go. nínú pé ṣiṣẹ́ ṣiṣẹ́ nìyí. when we talk about people working you are workaholic. ah ẹ ṣiṣẹ́. you are workaholic. nínú pé yẹn ń gbìyànjú. in in putting effort. ẹ máa ń gbìyànjú. you try to put your effort. nínú pé èèyàn máa ń sáré. in running. Eh, àti kékeré la ti máa sáré. Right from your young start uh, young run. Bí ìrìnàjò kọjá àbí But the journey of your life doesn't go back. Ẹ̀yin yẹn ni ẹ pariwo lóòrò mi. Shout aloud. Ó lè jẹ́ ìrìnàjò ìgbéyàwó. It might be time of marriage. Ó lè jẹ́ tọmọ bíbí. It might be child bearing. Ó lè jẹ́ láti lọ́rọ̀. It might even get well. Ó lè jẹ́ láti débi gíga. It might get to high place. Ẹ sọ̀rọ̀ ní òkè. Aloud. Gbogbo agbá tó mi ò gbúdọ̀ lọ láyé. láyé láyé. Ẹ̀jẹ̀ atrás. Aha! Gbogbo agbára láti lé bàbá àti ìyá mi tó nílò ìbílọ̀ lọ́jìnà láyé ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ lórí mi. Jésù Olúwa wa. Amen. But you'll be able to pray now. Kígbe. Shout. Tálẹ́ni tó ṣáájú mi lé bàbá mi. Who is the person that's ahead of me my father? Tálẹ́ni tó ṣáájú mi lé ìyá Who is the one that's ahead of me my mother? Ìwọ lè sọ pé ilé ọkọ rẹ. I will say your husband's house. Èmi ó sọ pé nílé àná. I will say my own house. Tó ní mi ò gbọdọ̀ kọjá. Yàtí àṣírọ́gbọ̀ ahead of me my house. Tálẹ́ni tó ṣáájú mi. Who is the person ahead? Níbi tá a ti bí mi. That is I came back from. Tó ní mi kọjá. ahead of me Tálẹ́ni tó ṣáájú mi. Who is that person that's ahead of me? In my working place. Tó ní mi kọjá. Yàtí àṣírọ́gbọ̀ ahead of me my house. Wàá pariwo. Yàtí ó Bí ṣubú lálẹ́. Bí nígbà jùlọ. Bí ṣubú lálẹ́. Bí nígbà jùlọ. Ó yà dùn. Ayé wò lè ṣèpọ̀. Ta lẹni tó ṣáájú mi lé bàbá mi nílé ìyá mi tó ní mi ò gbúdọ̀ Ẹ̀yin ọmọ rẹ̀ bí ṣubú lálẹ́ yìí. وعيون عند Yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes. yes. lè ṣèpà hàn. Gbogbo ẹni tó ṣáájú mi lé bàbá mi lé ìyá mi lé àná mi tó ní mi ò gbúdọ̀ kọjá o. Ẹ̀yin ogun ọ̀rẹ́ bá mi bìwó lálẹ́ yìí lálẹ́ yìí lálẹ́ yìí lálẹ́ yìí lálẹ́ yìí àálẹ̀ bá mi bìwó. Gbogbo ẹni tó kọjá tó ṣáájú mi nínú sáà ránṣẹ́ tó ní mi ò gbúdọ̀ kọjá o. Ẹ̀yin ogun ọ̀rẹ́ bìwọ́n wó lulẹ̀. jésù. olúwa wa. wọ́n wà nù sẹ́ràn sẹ́nà. they are in the work of the ministry. wọ́n lẹ́nu mi ò gbọdọ̀ kọjá. you say another person no. àwọn bíi wòlíì àgbà. like the old prophet. àgbà wòlíì. the old prophet. nínú bíbélì. in the bible. àti wòlíì kékeré. and the young prophet. Àwọn babaláwo nínú aṣọ funfun. Herbalist in white garment. Àwọn babaláwo nínú kóòtù. Herbalist in coat. Àwọn ṣẹbọ ṣoògùn. People that do charms tí wọ́n ń pera wọn ní ìránṣẹ́ náà. that they call themselves the servant of God. ọ̀pọ̀ ìránṣẹ́ ìránṣẹ́ náà ti sọ sẹ́yìn. Many ministry have been they have thrown them back. Bàbá rí wọn ní sàkánì If we can find them in our environment. Ikú ọlọ́run á pa wọ́n lórí. The light of feed them tonight. Amen. Ẹ jẹ́ ń gbàdúrà bẹ́yìn kan. Let me pray this one for somebody. Ẹ ṣe àmì dáadáa. Say better amen. Gbogbo ẹ̀yin tí ìwà láyé òbí yín ìwàláyè òbí yóò jẹ́ kẹ́ lọ jìnnà. as men that the estate of your parents allow you to go far. bí inú ọba bí. if you are not annoyed. ṣe ìdẹ̀jà pẹ̀lú mi. and you agree with me. ó sọ bí kí wà tó ti ń dán. whenever you are listening to me. ikú pariwo òbí náà. praise be such a parent. amen. Amen. Amen. Ọ̀pọ̀ bí mi. Many parents. Wọ́n àwọn náà dogun tí ọmọ wọn ò fi lọ jìnnà. They are the one that cause out doesn't allow the children to go far. Ẹ gbé ọmọ méjèèjì. Raise up your two ends. Ẹ sọ̀rọ̀. Speak out. Gbogbo ẹni tí ń fà mí sẹ́yìn tí ò jẹ́ ráyè rìn débi ògo. As many draw me back, that's allow me to get to my place of glory. Gbogbo ẹni tó ń fà mí sẹ́yìn. say that is drawing me back. Tí ò jẹ́ ráyè rìn débi ògo mi. That's why allow me to get to the place of my glory. Ìjọ Olúwa lára. Kọ́sọ́ náà. Ó yẹ Gbogbo ẹni tí ń fa ìrìnàjò ayé mi sẹ́yìn. Tí kò jẹ́ ìrìndẹ̀ ráàyè ìrìndẹ̀ ìdí ògo. Ìdá olúwa jẹ lára ìlálẹ́ yìí. Are you listening? fa ìrìn àjò ayé mi sẹ́yìn fa iṣẹ́ ìránṣẹ́ mi sẹ́yìn fa ìpè mi sẹ́yìn tí òjò aráyé rìn débi ògo ìdá olúwa jẹ lára ẹ̀ lálẹ́ ẹ̀yin ogun ọ̀run ẹ sápá. Jésù olúwa wa. Gbogbo agbára yín lè fi gba eléyìí. Use all your power to pray this. Oríṣi abáni ká kó ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wà ń bí ìjà báwọn tó ń gbọ́ mi. If we should gather people that are here or people that are listening to me. Bóyá àwọn tó lè bọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ bóyá ló tó fifteen percent. People that can be free maybe they are up to fifteen percent. Ẹ ké. Shout. Ẹ ké. Shout. Ègún àti májàmú tó ní mi ò ní lọ jìnnà láyé. Office and commoners decide no go far in life. Ègún àti májàmú ti jẹ́ lọ jìnnà nínú ìrọ̀ mi. Office and commoners don't want people to go far in my generation. Ègún àti májàmú ti jẹ́ lọ jìnnà nínú ìrọ̀ mi. Office and commoners don't want people to go far in my generation májèmú tó ní mi ò ní lọ jìnnà láyé. ẹ̀jẹ̀ jésù bàjẹ́ lórí mi. ẹ̀jẹ̀ jésù bàjẹ́ lórí mi. ó yẹ àdúrà ègún àti májàmú tí ìjẹ́ ká lọ jìnà nínú ìran mi ègún àti májàmú tí ìjẹ́ kí wọ́n lọ jìnà nínú ìran mi èyí tó ní mi ò ní lọ jìnà ẹ̀jẹ̀ Jésù ó yà bàjẹ́ lórí mi lálẹ́ yìí mo bèrè fún ẹ̀jẹ̀ Kristi Jésù ó yẹ bàjẹ́ lórí ayé mi lálẹ́ yìí. wàyí ò lè sọ̀pọ̀. màmá Jésù Olúwa Amen. Ǹjẹ́ mọ̀ wípé? Do you know that? Ègún àti májàmú tí mo sọ̀rọ̀ lé lórí. Causes and covenant I'm talking on. Kì í jẹ́ kí ẹ̀mí àwọn mi ogun dọ̀jọ́ alẹ́ kì í jẹ́ lọ́rin jìn kí kí ọjọ́ orí wọn lọ jìnnà tí mo fi ń gé kú. It doesn't allow them to live a, a, a located life. A long life. Ìjẹ́ tó ń rìn kọjọ́ ni wọ́n. It doesn't allow them to stay long. Uh -huh. Àtàbí gé kúrú. sọ pé tá sọ nípa àwọn tó fẹ́ kó lọ kó mọ̀ lọ jìnnà. When we are talking about one that wants to go to Ó di ìrìnàjò pé kó mọ̀ lówó lọ. You go beyond your, not, are you not having money? Àwọn kan wà tó pé ègún àti májẹ̀mú ilé wọn ni wọ́n jẹ́ kí wọ́n lọ́kọ̀ alẹ́ wọ́n ń lọ jìnnà nínú ìrìnàjò àti lọ́kọ̀ àti láya. It is because currency of covenant their àti uh, ilé ọkùnrin bẹ́ẹ̀. go be uh, or uh, go long in their marriage or. Yeah. Office husband or wife wọ́n lè jọkùnrin. maybe men. kì í jẹ́ ńlá ìyàdọ́jọ́ alẹ́. the lord allow them to have us. kì í jẹ́ ńlá ìyàdọ́jọ́ alẹ́. the lord our wife to their. the end of their life. kúrú. just cut tension. wọ́n ń lọ jìnnà nínú ìtòkèyàwó. they go so far in the journey of their marriage. ọba sọ̀rọ̀ lọ jìnnà. when we are going going too far. àní tó ṣe di ọjọ́ alẹ́. that is what we do to the end of your day. bọ́ọ̀ ṣe débi ògo. when you do till well get to the place mo rọ̀ mọ́ pẹ́pẹ́ olúwa. I hold on to the altar of God. mo sọ̀rọ̀ ọ̀sẹ̀ and I speak unto children out loud. èbó àti májàmú tí ìjọ ká ń tọ́jú alẹ́ láti. all sisters coming around now to get. kí ìjọba ń lọ kọ́ tọ́jú alẹ́ jìnnà. You now going to allow them to go far. Nínú àṣìṣe rere. In prospering. Kọjá pé mo ń já wọn bọ̀ ni. Bring them down. Lónìí ègún àjẹmú yẹn bá ìṣe. The house of Samuel is destroyed. Amen. Lórúkọ Jésù mo ló mi. In the name of Jesus is destroyed. Amen. Ẹ gbà ẹyin ká gbà. Some of you pray. Mo ti rí ẹyin kan tẹ ní. I have seen some of you like that. Ẹyin ọ̀dọ́ ẹ gbà wá. You pray now. Eléyìí ẹ ké. Shout. Ẹ̀kẹ́ gan. Shout very well. Gbogbo bí tó wà tó ti gbọ́. Wherever you are listening to me. Ìkórìtà tó ti ń dá ọmọ ológo padà ńlẹ̀ bàbá mi. Ìjọsìn wíwá de turn out the glorious children back from my father house. Ìkórìtà tó ti ń dá ọmọ ológo padà ńlẹ̀ ìyá mi. Ìjọsìn wíwá de turn glorious children back from my father house. Ìkórìtà tó ti ń dá ọmọ ológo padà níbi sẹ́yìn. Ìjọsìn wíwá de turn Ní ilé bàbá mi o ìjì ẹ̀mí mímọ́ gbé mi kọjá mẹ́ ìkọ́ ìtọ́jú ti dá ọmọ ológo padà nínú ìran mi. Aha! That's I will serve. Aha! Ìjìyà mi máa gbé mi kọjá. Ìjìyà mi máa gbé mi kọjá. Ìjìyà mi máa mi kọjá. Aha! Aha! Aha! Aha! Àyè ò lè sọ̀pọ̀ àlè dàgbà. Jésù Olúwa wá. Amen àwọn kan ò múra sí àdúrà yẹn. some people are not prepared for this way. pẹ̀lú ìbínú mímọ́. with holy anger. ẹ sọ̀rọ̀. speak out. wàá ní ẹ̀dá wo who is that creator? ènìyàn wo ni. who is that human being. ní fi ìrìnàjò ayé mi bí mi. using the general, of my to ask me. bẹ́ẹ̀ mi ò ní lọ jìnnà láyé o. I'm not so far in line. wàá ní ẹ̀dá wo who is that creator? ènìyàn wo ni. who is that human being. ní fi ìrìnàjò ayé mi bí mi. using the general, of my to ask me. bẹ́ẹ̀ mi ò ní lọ jìnnà láyé o. ẹ̀yin ọ̀rẹ́ gbọ́dọ̀ aláwọ̀ rẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ gbọ́dọ̀ aláwọ̀ rẹ̀. ní fi ìrìnàjò ayé mi bí wípé mi ò gbúdọ̀ lọ́jìnà ẹ̀yin ọ̀rọ̀ ẹgbẹ́gbẹ́ra lọ́wọ́ ẹ̀ ẹ̀yin ọ̀rọ̀ ẹgbẹ́gbẹ́ra lọ́wọ́ ẹ̀ ẹ̀yin ọ̀rọ̀ ẹgbẹ́gbẹ́ra lọ́wọ́ ẹ̀ ẹ̀yin ọ̀rọ̀ ẹgbẹ́gbẹ́ra lọ́wọ́ ẹ̀. Jésù. Olúwa wa. Mi ò ní ṣe ìdájọ́ eléyìí tá a fẹ́ gba ẹ̀ púpọ̀. I will not pass this judgment very. Torí Yorùbá máa ń pé Yorùbá máa ń péde kan. Yorùbá do says. Wọ́n ní wọn ẹgbẹ́ kòtò ọ̀tá jì. Just don't dig the piece of enemy very you don't make it deep. Tọ́rọ ṣe ṣe kó jẹ́ pé. It's possible. Ara lé ní kò That your family can enter into it. Ìyẹn tàbí òwe. That is just like a proverb. Ẹgbẹ́ méjèèjì òkè. Raise up your two ends. Fìbínú dà. Pray it with anger. Gbogbo ẹni tí ń ṣiṣẹ́ ìdíwọ́ àti ìdènà láyé mi. I spend doing the work of hindrances and obstacles in my life. Olúwa pín wa níyà. Let's separate us. Torí tí n bá ní kó lo ikú ó léwu. If I say we should use death. Gbogbo ẹni tí ń ṣiṣẹ́ ìdíwọ́ ìdènà láyé mi. I spend doing the work of hindrances and obstacles in my life. Ṣé o jẹ́ kí n lọ jìnnà? Let's allow me to go far. Olúwa pín wa níyà. Let's separate us. Olúwa pín wa níyà. Let's separate us. Oh! yẹ àdúrà. gbogbo ẹni tí ń ṣiṣẹ́ ìdíwọ́ ìdènà láyé mi lè bùs àmì sí eléyìí o. say amen to this. gbogbo ẹni tí ń agbára òkùnkùn bó ti tó lé ọ lórí. as well as using power of darkness over your life. àtọ̀ àtagbára rẹ̀. both him and his power. ọ̀run dáná sun. heaven consider with fire amen. Olúwarídìí kìlọ̀ fún mi tí ìwọ̀ kan lọ yá yẹn tán lọ ń béèrè béèrè tí òyọ́ béèrè lọ́wọ́ àwọn alágbára kan. The Lord said I should warn uh, some of you of somebody that went to people to ask for power. Bẹ́ẹ̀ni. Àwọn tó lọ ń bá pé ká ràn lọ́wọ́ yìí. went and mean that they should help you. Àwọn aláwo yìí lè ràn ọ́ lọ́wọ́ o. They cannot help you. Àwọn aláwo yìí lè ràn ọ́ lọ́wọ́. These herbalists cannot help you. Ẹgbẹ́ ọmọ méjèèjì òkè. Raise up your two hands. Torọ́ ọ̀rìn ìrìnàjò ẹ̀ lọ́wọ́ báyìí. You are embarking on that journey right now. You are going to enter another destruction. It will take away something from you. Bígbà tẹ́yẹ̀ It's as if you lost another thing. What you went there to look for will became worst. Ọ̀sẹ̀ can't mọ́ hold on to Jesus. Èyí ni tí mo rí tí mo ní tó lu alẹ́ kìlọ̀ fún èèyàn kan. This is what I saw and the lesson I should want somebody. Bí ọmọ méjèèjì. Raise up your two hands. Ẹni tó lóyún òórùn lọ tó lọ fọ̀nà rẹ̀ hàn. The one that says going to help you and show you that kind of a way. Bó láyé tí ẹ ṣe rí. How is his or life be? Ẹ kéé ìràwọ̀ tí ń dí ìràwọ̀ mi lọ́wọ́ tí ò jẹ́ ó tàn. the star hindering my star that doesn't allow my own star to shine. ẹ̀yin ọ̀rẹ́ já bọ́lá lẹ́yìn. most of brought it down tonight. ìràwọ̀ tí ń dí ìràwọ̀ mi lọ́wọ́ tí ò jẹ́ ó tàn. star hindering my star that doesn't allow my own star. ẹ̀yin ọ̀rẹ́ já bọ́lá lẹ́yìn. bring it down tonight. ó yẹ ìràwọ̀ tó ń dín ìràwọ̀ mi lọ́wọ́ tí òjò tàn ẹ̀yin ọ̀rẹ́ jábọ́. Yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes. ọ̀rọ̀ tí ń dín ìràwọ̀ ẹ̀pẹ̀ mi lọ́wọ́ tí òjò tàn ẹ̀yin ọ̀rọ̀ ẹ bá mi já bọ́ lálẹ́ àkókò mi tó mo fẹ́ tàn. Jésù. Olúwa wa. Mo fẹ́ pe àdúrà yìí. I want to call this prayer. Àdúrà ìtúsílẹ̀ ni. It's the prayer of deliverance. Ìwọ wá ní ọgbà. It's you to pray it. Nígbà tó ń gbàdúrà ìtúsílẹ̀. As you are praying the deliverance prayer. Wàá gbà dáadáa. You pray it well wàá já nǹkan sọnù. you break something. wàá ní gbogbo agbára tó sọ mí mọ ojú kan tí ò jẹ́ lọ. every power that time it will spot does not allow me to go. gbogbo agbára tó sọ mí mọ ojú kan tí ò jẹ́ lọ. every power that time it will spot and does allow me to go. iná já lára mi. fire break for my body. iná já lára mi. fire break for my body. iná já lára mi. fire break for my body. já já já já ó yà já. gbogbo agbára tó sọ mí mọ ojú kan tí ò jẹ́ lọ. Iná jẹ la mi. Sọ ọ̀rọ̀ ìwé lè sọ̀pà. Lepo sopa ya lindaga. Ayonu linda mahanda pa. Adára tó sọ ní mọ́jú kan jẹ́ òjò ńlọ. Iná jẹ lára mi. Ja! Ja! Ja! Ah! Ah! Ah! Yes! Oh yeah! Oh yeah! Oh yeah! Ja! Ja! Ja! Ja! Ja! It's happening here! It's happening here! Lebo sata hey will escapa! ah, ay ay ay ay ay ay ay ay ay! Oh ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja! Aha, aha, aha, aha. The time has come. Your time has come. You just have to be sexy. You just have to go. You need to go far. Every power can tell you that you, you don't go far. Break by fire. Break by fire. Break by fire. Break, break, break. Now, now, now, now, now, now, now, now, now. Lift up a fire leader. Yes. Yes, Olúwa wa. Yà wọ́n méjèèjì sókè. Wáyé wọlé sùn. Mo pa á lásẹ̀. I command. Agbára tó sọ ọmọlẹ̀ tí ò jẹ́ lọ́dọ̀ lọ. Báwo ni ìdàgbàsí aláyú tó gò? Gbogbo ẹgbẹ́ ọ̀dọ́là ìgbìdọ̀ lọ́jẹ̀. Ẹ̀rọ àti ṣọ́kùnfà. Tó sọ ọmọ ojú kan. Báwo ni on the spot? Tí àmì ẹ̀ bá rọ̀. Ìlọ jára. Báwo ni ìdàgbàsí kọ́kọ́ bí ọgọ́dù? Amen. àdúrà wa kú mẹ́ta. our prayer remains three. mẹ́tẹ̀ẹ̀ta ìwà fi gbogbo agbára iná gbà. you use your power to pay the three. a ti bẹ ṣiṣẹ́ ìdájọ́ báyìí. to pass the judgment now. watch out over there it's happening there. múra o wà á ti gbé ẹ̀mí ìyára kankan. the spirit of sickness. Gbàlẹ́ ayé mi lálẹ́. Rest for my life tonight. Tóró o fẹ́ sáré. Because I want to run. O fẹ́ o fẹ́ débi tó lọ. You want to get to where you are going. O fẹ́ lọ jìnnà. You want to go far. Tó bá máa lọ jìnnà láyé. You want to go far. Onílẹ̀ mi yára kékeré. Wà ní ẹ̀mí yára kékeré. Gbàlẹ́ ayé mi. Ó yára. ẹ̀mí ìyára kankan bàyí ayé mi lọ́lẹ̀. Bàyí ayé mi lọ́lẹ̀. Ẹ̀mí ìyára kankan bàyí ayé mi. of Ahab. Wà pariwo ẹ̀. You shout it. Ọwọ́ kan ló gbé Elijah kọjá. With the hand that take him ahead. Ọwọ́ tó gbé Elijah kọjá. Take Elijah ahead of Ahab. Ó yẹ gbé mi kọjá síbi tó gọ̀ mí wá. Last prayer. Gbà pẹ̀lú ìgbàgbọ́. Pray it with faith. Fún gbogbo àwọn tó wà ń bí ẹgbàá dáadáa. For people that are here, pray it well. Àdúrà máa ń yí ìtàn padà ni. Prayer change story. Ó kàn jẹ́ pé àgbàgbọ́ nù ẹ̀ lọ. Only we don't believe in it. Tàbá ní agbára tó le jù tí ò gbọdọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ onígbàgbọ́ lágbára àdúrà. The most powerful thing that a father must not pray for the hand of Christian is the power of prayer. Orí kò sí ní tí Ọlọ́run ò lè fi àdúrà sí. there is nothing God can ever I cannot use prayers for. tí ò lè fi ṣe. I cannot use prayer for. to do He can use prayer to solve all. wọ́n lè lo Ọlọ́run lè lo àdúrà láti yanjú gbogbo. You just need to pray it. O kàn nílò láti gbà. You will not be the one to pray it. Yíṣu ni ó gbà. But he has power to answer. Mo ní agbára láti dáhùn. Jẹ́ kí ẹnìkan sọ̀rọ̀. Let somebody speak out. Sọ láti inú ọkàn. From your heart pẹ̀lú ọkàn tó ní ìgbàgbọ́. with the heart that have faith. àwọn àgbàpọ̀ ìgbéra gbára. and now pray with all your power. olúwa lord. mú èmi náà débi tí ire ayọ̀ mi wà. take me to where my blessings are. kí náà ní wọn. their own canaan. làwọn ọmọ israẹli dé. They get to their Canaan land. Èmi náà fẹ́ dé Canaan. I want to get my own Canaan land also. Mú mi débi tí n ti dọba. Take me to where I will become a king. Níbi mú mi débi tí ara ó ti tù mí. Take me to where my life will be. Mú mi débi tí màá ti tí màá ti gbòòrò. Take me to where I will be. Mú mi débi tí màá ti gbilẹ̀. Take me to where I will be flood. Mú mi débi tí màá ti lọ́kọ. Take me to where I will get my own. Mú mi débi tí màá ti rí sẹ́lá. Take me to where I will get a good job. Mo ò yàgbọ́. Olúwa mẹ́mi náà débi tí ire ayọ̀ mi wà. mú mi débi tí ilé ayọ̀ mi wà lè pàì wọlé sùn ọlọ́gbà láti ṣe ni ọlọ́run mi. bàbá mú mi débi tí ilé ayọ̀ mi wà. wàá yóò lè ṣe pàálí dàgbà. Jésù Olúwa wa. Hmm. Ó mo fi kọrin nígbà tá a bẹ̀rẹ̀ pé fàmí lọ síbi ilẹ̀ tó tẹ́jú. That's why I sing that song that shows the pain that I bear with stay. Ẹyin kan gbọ́ mi lálẹ́. Some of you are hearing me tonight. Mo sọ bí ìwòlé Ọlọ́run. I say it as a prophet of God. Bí àmì ẹ̀ bá ní ìtumọ̀. If your amen is meaningful. Àgbẹ̀ atọ́nà ní lọ jìnnà láyé. The father says it's not going in life. Ẹ̀mí ìgbèǹdéke yẹn. That spirit of limitation. Mo ní kó fọ́dà náà. Break through the name of Ọwọ́ tó ń fi full stop sí ìrìn àjò rẹ̀. The hand that puts full stop into the journey of your life. Bí àmì ẹ̀ bá nítumọ̀. If amen can be meaning. Ìtàró gé ọwọ́ náà dànù. Ìjọba ọ̀sẹ̀ kíkọ́ bí hàn. Amen. Ẹni tí ń lo ọmọ ìgbà. The one that is using your glory your, star. Ẹni tí ń fi ìràwọ̀ rẹ̀ sọlá. The one using your star to make uh, to to. Ẹni tó ń fi ìràwọ̀ rẹ̀ sọlá. The one using your star to enjoy. Agbára rẹ̀ kó pẹ́ lálẹ́. Ìṣẹ́ àgbẹ̀jọ́ ní tonight. Amen ogun amúnisìn dópin inú ayé rẹ. the country of slave come to an end in your life. <laughs> Ọlọ́run mi o. My God. Alágbára náà wọ́n run. Mighty one in heaven. Mo dúró lórí ìpè tó pè mí. I stand on the call you called me. Mo sọ̀rọ̀ aṣọ jáde. And I speak authoritatively out. Gbogbo ọkàn tó rà mí sí. For as many souls that can say amen. Ibi tó yẹ kó ọdẹ tí wọ́n ti jẹ ọdẹ. Where you supposed to get and they don't allow you to get. Lẹ́yìn alẹ́ Olúwa mú ọdẹ bẹ̀. Ọlọ́sọ̀tún yà amen bẹ́ẹ̀ mi bọ́ bára mi ṣe ìrìnàjò rẹ̀ ó yá. Your journey is swift, amen. Wàá sì lọ jìnnà. And you go far, amen. Wàá wá débẹ̀. And you get here, amen. Mẹ́ta ni ìrìnàjò rẹ̀ ó yá. Your journey is swift. Wàá lọ jìnnà. And you go far. Wàá dẹ̀ débẹ̀. And you get here ní ìgbà kẹta. for the third time. fún àwọn ènìyàn bíi àádọ́ta. for about fifty people. jẹ́ límítì ẹ̀ báyẹn torí kìí ṣe gbogbo yẹn náà ni wọ́n rí ìyanu nínú ọ̀pọ̀ ayé rẹ̀ wà ń bì. among people that are here. wàyí wọn ló ní da ẹwẹlẹ sikapa. bí ẹ bá rí àmì ṣe. if you can say amen. mo bá lè rí àmì tó ní ìtumọ̀ ṣe. you can have a meaningful amen. mo wí lórúkọ Ọlọ́run. I say in the name of the Lord. bó tí àjá mi ò lágbára just get your enemy let be found. kì í ṣe dandan ni irúgbìn. it's not compulsory so see. mo bá sì ní. if you have seed. mo pa á wòlíì. I command as a prophet. mo sọ ọ́ lọ́wọ́ kì. and I speak aloud. bí àmì ẹ̀ pé twenty one. if your amen can be up to twenty one. ẹ̀yin àádọ́ta ni ẹ̀yẹ dà. where is the fifty people. ní ìdàkẹ́ta ni mo sọ ọ́. mo ní ìrìnàjò rẹ̀ ó yà. mo ní wàá lọ jìnnà. wàá sì débi tó ń lọ. Amen. Amen. Amen. Amen. Amen. Thank you, Jesus. Thank you, Jesus. you are free from your slavery tonight. from your dream. ẹ listen. from your dream. wà á bẹ̀rẹ̀ sí ní rí you begin to receive deliverance from me. wà á and you journey to the road. The road. ọ̀ á kúrò níbi tó you will leave where you have been stopped. it is so. Jésù Olúwa wa. Pàtẹ́wọ̀ fún Jésù.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 If you get to YouTube. Lọ Go and search for him. Prophet Ṣẹ́gun Adéníran bẹ̀. Prophet Ṣẹ́gun Adéníran. Tọ́ba tí Prophet Ṣẹ́gun Adéníran. Thank Prophet Ṣẹ́gun Adéníran. Wà rí àwọn àdúrà wa ń bẹ̀. You our prayers there. Wà dẹ̀ rí ìyanu bó ti ń gbà. You see miracle as you are receiving. Ojoojúmọ́ la máa ń gba ẹ̀rí. We receive testimony every day. Láìpẹ́ ìyá ó gba ẹ̀rí tiwọn náà. We receive yours very soon. Ní orúkọ Jésù. In Jesus name. Bí àdúrà yẹn ránṣẹ́ ṣe di ara rẹ̀. Share this prayer with your families and your relatives. Fi ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ rẹ̀. Send it to your friends also. Lọ́gbà tó wà lórí contact yẹn. Don't you have your contact. Bóyá lórí WhatsApp ni your WhatsApp. Bẹ́ẹ̀ lórí Facebook ni. On your Facebook. Àbáwọn méjì àmì. On all other social media. Orí kó fi ránṣẹ́ sí wọn. Make sure you send it to them. Èmi máa ń gbàládùá. I pray. Mo sì tún gbàládùá. I'm praying for you. Mo ti ń share rẹ̀ pẹ̀lú àwọn èèyàn. I'm sharing it with your people. Olúwa ó connect ẹ mọ́ lórí rẹ. The Lord connect you with your benefactor. A connect ẹ mọ́ lùrànlọ́wọ́ rẹ. Connect you with your helper. A connect ẹ mọ́ láàánú rẹ. Connect you with your helper. Wàá dẹ̀ lẹ́yìn tó ti rí. And you have the testimony you've never have before. Bẹ́ẹ̀ la rí o. So shall it be. Jésù Olúwa wa. Jesus is love. Títí tí wàá fi pè fún ẹ̀rí. you come for testimony. Jesus is Lord. Amen